بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń rọ, ó ń forírọ ẹni tó ń farigá ó ń farigá kí aláwọ̀ subhánà wa ta'ala kó ṣàánú wa. alẹ́ òní ni alẹ́ alárùbá alẹ́ Wednesday déètì òní ní ọjọ́ kẹta jùmọ́dá àlùwúlá oṣù karùn-ún ọdún fourteen forty three ọ̀rọ̀ ìfẹ́ episode one oh six episode one oh six. ọ̀rọ̀ ìfẹ́ alẹ́ òní ó ní àkọlé. òun náà sì ni àgbọ́yé rìbá àgbọ́yé rìbá. oníbèrè béèrè béèrè wípé ó jẹ́ abilékọ ó ń dá àjọ. láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ nígbà tí àjọ kàn án wọ́n kó àjọ tiẹ̀ lé lọ́wọ́ ṣùgbọ́n ohun tí ó fẹ́ fi owó àjọ yẹn ṣe fún ìdí kan tàbí òmíràn kò tí ì ṣe é lò ó wá wò pé kí òun kó owó yẹn pamọ́ sọ́wọ́ ná. ẹni tó jẹ́ ọkọ rẹ̀ ó nímọ̀ sí pé ó ń dájọ́ ó sì nímọ̀ sí pé àjọ ti kàn án wọ́n sì ti kọ́lé lọ́wọ́ ọkọ sì jẹ́ òǹṣòwò kò sì sí nǹkan tí òǹṣòwò máa ń bùkátà sí tó tó kórí owó tí ó fi máa ṣe òwò rẹ̀ ọkọ wa wò wípé àǹfààní ńlá lélẹ́yìí jẹ́ fún òun tí òun bá lè rí owó ìyá ní ọwọ́ aya rẹ̀ ó wá pe ayé ẹ̀ jókòó ó ní ìyá lágbájá àgọ́ tó o gbà yẹn kí ló fẹ́ fi ṣe ọ̀sọ́ ṣé ní ìsìn ni o fẹ́ lò ó lóun ò tíì ṣetán láti lò ó ní yóò sì tó bíi ọjọ́ mélòó kan ọkọ wa ní gẹ́gẹ́ bó ṣe mọ̀ wípé èmi máa ń ní bùkátà sí owó lójoojúmọ́ yá mi ní owó yìí owó náà ó ní iye yá mi màá lò ó fún bíi ọ̀sẹ̀ mélòó kan nígbà tí mo bá fẹ́ dá padà fún wípé mo ti mo ti fi ṣòwò màá ti fi ṣòwò ohun tó sì súnmọ́ náà ni pé mo máa jẹ èrè lórí òwò náà èmi yóò bọ fi iye báyìí ó dákọ iye owó kan èmi yóò fi kún owó yẹn mo máa fi kún owó yẹn fún ọ sọ so, faramọ́ aya sọ pé aya ó sọ pé òun fara mọ́ ó kówó fún ọkọ rẹ̀ ọkọ fi ṣe òwò nígbà tí ọjọ́ tí ọkọ máa dá owó padà tó pé dèdé owó tí ọkọ gbà lọ́wọ́ aya rẹ̀ ló kó lé lọ́wọ́ aya wa sọ pé baálé mi àdéhùn tẹ́ ẹ ṣe lórí owó yìí ẹ múṣẹ o àdéhùn tẹ́ ẹ ṣe ni pé ẹ fi owó ìṣòwò ẹ sì fún òun náà ní ìpín tó jẹ́ pé fúnra ara yín náà lè fẹnu ara yín sọ iye tí ẹ máa fún òun èyí ti wá rí tí ẹ fi fi owó yẹn kún mọ́. baálé rẹ̀ ní bí ọ̀rọ̀ ṣe jẹ́ ni pé òun ò ní àǹfààní láti fi owó mi ìkùn mọ́ ìyàwó ní rárá o owó tòun lẹ fi ṣòwò ẹnu ara yín lẹ fi ṣàdéhùn pípéye báyìí lẹ fi kùn ọ̀rọ̀ yìí ni ayánilówó ló sọ dìbéèrè pé ẹ wá gbà mí lọ́wọ́ baálé mi ni irú ìrẹ́jẹ wo leléyìí ìrẹ́jẹ leléyìí náà ẹ̀yin lẹ fi ẹnu ara yín sọ pé ẹ fi iye báyìí kún kì í ṣe òun lòún sọ pé kẹ́ ẹ fi iye kankan kún. ẹ ṣe wá dá owó padà láì ojú wo ni ẹ̀sìn fi wo eléyìí àti pé ṣé ohun tí wọ́n ń pè ní rìbá nìyẹn ṣé ohun tí wọ́n ń pè ní rìbá ṣé òun nìyẹn èyí ni ìbéèrè àkọ́kọ́ tí a gbìyànjú láti fọ èsì rẹ̀ láfi pé àkọlé episode one oh six yìí ní àgbọ́yé rìbá àgbọ́yé rìbá aláwọ̀ fi wá ṣe kùngẹ́ dáadáa èsì nìyí o. ní àkọ́kọ́ ná àríbà àríbà rìbá nínú èdè Yorùbá wọ́n máa ń lò sí ọ̀nà méjì tàbí wọ́n máa ń túmọ̀ rẹ̀ sí ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ èlé wà á máa pè ní èlé èlé yẹn gangan sì ni. ìtumọ̀ àríbà nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn èlé gan ni ìtumọ̀ àríbà. bákan náà yorùbá tí wọ́n bá tún ń sọ̀rọ̀ nínú ìsọ wọn wọn á tún mọ̀ ní ọlọ́pàá gba rìbá ọlọ́pàá gba rìbá láàrin yẹn bí Yorùbá ṣe lo rìbá wọ́n lò fún owó àbẹ̀tẹ́lẹ̀ owó ẹ̀yìn èyí tí ọlọ́pàá máa ń gbà lọ́wọ́ àwọn onímọ́tò ọlọ́kadà onímọ́ríwá gẹ́gẹ́ bí ó ṣe gbajúmọ̀ pé wọ́n máa gba owó lọ́wọ́ wọn. Yorùbá yóò wá sọ pé ọlọ́pàá ń gba rìbá lọ́wọ́ onímọ́tò rìbá kì í ṣe èdè Yorùbá o Yorùbá yà lò wọ́n yà lò ṣùgbọ́n bí tí yorùbá ti lò yẹn orong orong nítorí pé ohun tí wọ́n ń tọ́ka sí pé ọlọ́pàá gbà yẹn ẹ̀sìn ìsìláàmù kò lo kẹ́límà rìbá fún un àríṣùà àríṣùà òun ni. Islam ń lò fún irú owó bẹ́ẹ̀ òun sì ni Yorùbá ń pè ní owó ẹ̀yìn àbẹ̀tẹ́lẹ̀ nítorí náà àṣìlò èdè ló jẹ́ kí àwọn èèyàn sọ pé ọlọ́pàá ń gba rìbá lọ́wọ́ onímọ́tò àṣìlò èdè ni ohun tó yẹ kí wọ́n wí ni pé ọlọ́pàá gba ríṣùà lọ́wọ́ onímọ́tò tí ríṣùà yẹn sì jẹ́ àbẹ̀tẹ́lẹ̀ tàbí owó ẹ̀yìn ẹ rí i pé nípìnlẹ̀ tí wọ́n bá fẹ́ fún ọlọ́pàá ní owó bẹ́ẹ̀ ẹ̀yìn báyìí ni wọ́n ti sọwọ́ kúdúrú tí wọ́n nà sí i ní fi ń pè ní wo ẹ̀yìn bó tilẹ̀ gá sí wípé ìtìjú ti kú ò láàrin wọn lónìí ó ti di owó iwájú iwájú báyìí ni wọ́n ti nà sí wọn àwọn náà ó sì gbà á wọ́n sì jù àpò. ohun tí mo fẹ́ sọ́nbẹ̀ẹ́ ni pé àṣìlò èdè ló jẹ́ ká perú owó yẹn ní rìbá nípò ga sí pé rìbá kò sí nínú lẹ́gísíkọ́ọ̀nù yorùbá kò sí nínú ìsọ yorùbá nípìlẹ̀ rìbá nínú èdè ìsìláàmù òun ni ti yá wá ohun tí rìbá sì dúró fún òun ni èlé. E ìtumọ̀ rẹ̀ ní èlé ìyẹn jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ láti lè gbọ́ rìbáyé ọ̀rọ̀ kejì òun ni pé ohun tí èlé tó lè gùn ohun tí sẹ́mọ̀ pé ní ìtumọ̀ Yorùbá èlé òun ni àlékún sí nǹkan ohun tó lé lórí nǹkan ok nínú gbogbo nǹkan tí wàá máa lé lórí nǹkan tó jẹ mọ́ títà rírà kì í ṣe gbogbo ẹ̀ ni Islam ṣe ní èèwọ̀ la fi gbọ́dọ̀ gbọ́ èwo nínú èlé òun ni ó jẹ́ èèwọ̀. èwo nínú ohun tá a lè pè ní èlé ó ní Islam ṣe ní haram tí Allah fi sọ pé wàlà tá a kúlù rìbá. wala takulu riba ẹ gbọdọ jẹ riba ẹ gbọdọ jẹ riba riba wo lọlọrun sọ pa a gbọ́dọ̀ jẹ. bákan náà Allah sọ pé wàhálà rìbá òun ṣe ní èèwọ̀. E rìbá wo lọ́lọ́run bá ń tọ́ka sí fún wa wípé èèwọ̀ ni a sì gbọ́dọ̀ jẹ́ bákan náà nínú àyà míì Allah kó yé wa wípé ẹni yòówù tí ó bá ń jẹ rìbá kó múra ogun òun lẹ̀ ogun látọ̀dọ̀ òun ó ń bá wàá bá onítọ̀hún ogun ìparun yóò ṣẹlẹ̀ sí i. ogun gbèsè yóò ṣẹlẹ̀ sí ogun ìyà iná yóò ṣẹlẹ̀ sí ẹni tí ó jáwọ́ níbi rìbá Allah subhanahu wa ta'ala ó ní kó múra lẹ̀ fúnra àwọn lòun ó gbé ogun wá bá yóò wọ gbèsè yóò ṣẹ̀sìn tí wọ́n lọ tì mọ́nú tọ́ílẹ̀tì gẹ́gẹ́ bí àwọn tí ń ṣòwò rìbá ṣe máa ń ṣe fúnra wọn. a ga sí pé a gbọ́dọ̀ wá gbọ́ àgbọ́yé rìbá tí Allah ṣe ní haram a gbọ́dọ̀ gbọ́yé. Islam gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ̀sìn tó rọrùn ó rọrùn láti ṣe ó sì rọrùn láti gbọ́yé ìgbà tí kì í rọrùn láti ṣe ó nígbà tí o ò bá gbọ́yé bí ìwọ bá ti gbọ́ ìsìláàmù yìí ó rí i pé ìsìláàmù ni ẹ̀sìn náà tó rọrùn torí pé sìn àlàáfíà ni ó mú àlàáfíà wá bá wa ni. a sì ní láti mọ̀ wípé ohunkóhun tá a bá ti pè lẹ́sìn nínú iṣẹ́ tí ó ṣe lára wa ni pé yóò pè kínní kan ní halal yóò sì pè kínní kan ní haram yóò pè kínní kan ní ẹ̀tọ́ yóò sì pèké nìkan ní èèwọ̀ èyí tó bá jẹ́ ẹ̀tọ́ ni wọ́n sọ pé ká gbìyànjú ká mú ṣe èyí tó bá jẹ́ èèwọ̀ ewu ẹ̀sìn òun ni ká jìnnà sí tefétefé torí wípé ẹnì yòówù tí ọba ń fi ewu ẹ̀sìn ṣeré tàbí ẹnì yòówù tí ó bá ń rawọ́ lé ohun tí ẹ̀sìn pè ní èèwọ̀. alákọ̀ọ́kọ́ kò ní tètè máa rí gbígbàdúà kò ní tètè máa rí gbígbàdúà ẹlẹ́ẹ̀kejì ìkángun ẹni tí bá ń rọ́lu èèwọ̀ ẹ̀sìn òun ni iná jáànámà. pẹ̀lú ìwọ̀nba oríkì tí mo fún èèwọ̀ yìí kí wá ní jẹ́ rìbá tí ẹ̀sìn ṣe ní èèwọ̀. mo ti sọ síwájú wípé nínú ọ̀nà méjì tí Yorùbá ń lo rìbá sí ọ̀nà kan péré òun ló jẹ má rìbá tẹ́sì ṣe ní tí òun ló jẹ má rìbá ọ̀nà kejì wọ́n yìí pè ní rìbá nínú ẹ̀sìn ríṣùwà ni ríṣùwà náà èèwọ̀ náà lòun náà o àbẹ̀tẹ́lẹ̀ torí pé àbẹ̀tẹ́lẹ̀ ì máa gbé ẹ̀bi fún ẹni tó jàre yóò sì gbé àre fún ẹni tó jẹ̀bi iṣẹ́ tí àbẹ̀tẹ́lẹ̀ máa ń ṣe nu àbẹ̀tẹ́lẹ̀ máa ń dojú ẹjọ́ rú àbẹ̀tẹ́lẹ̀ a máa mú ni lo nǹkan tí a lẹ́tọ̀ọ́ sí. kì í wá ṣe ọ̀rọ̀ àbẹ̀tẹ́lẹ̀ la fẹ́ sọ sátìmọ̀ pé àbẹ̀tẹ́lẹ̀ tí wọ́n tún ń pè ní owó ẹ̀yìn haram náà ni òun náà ṣùgbọ́n ọ̀rọ̀ owó àbẹ̀tẹ́lẹ̀ ó yàtọ̀ gédégbé sí ọ̀rọ̀ rìbá wọ́n kàn papọ̀ lábẹ́ pé àtìkíní àtìkejì èèwọ̀ ẹ̀sìn ni. ní ti rìbá rìbá oríṣi méjì ló wà tí ẹ̀sìn ṣe ní èèwọ̀ fún wa. rìbá oríṣi méjì ló wà tí ẹ̀sìn ṣe ní èèwọ̀ fún wa tó gbọ́ tá a gbọ́dọ̀ gbọ́ yé yékéyéké torí bá a gbọ́ yé tá a bá rọ́ọ̀lù akábùkù lọ́dọ̀ ọlọ́run. rìbá àkọ́kọ́ òun ni wọ́n ń pè ní ríbalè fọ́dìlì ríbalè fọ́dìlì rìbá àlékún rìbá àlékún àlékún ni fọ́dúlù ok àlékún òní fọ́dúlù rìbá fọ́dúlù yìí ó máa ń ṣẹlẹ̀ nígbà tí a bá fẹ́ ṣe pàṣípààrọ̀ láàárín àwọn nǹkan kankan. Kan tí ẹ̀sìn ṣe léèwọ̀ pé tá a bá ṣe pàṣípààrọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ jura wọn lọ. ríbàlì fọ́dúlì èlé àlékún èlé àlékún ó máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn èèyàn bá ṣe pàṣípààrọ̀ lórí àwọn nǹkan kan tí ẹ̀sìn sọ pé tí pàṣípààrọ̀ bá wáyé lórí ẹ̀ kò gbọ́dọ̀ sí àjùlọ láàrin nǹkan méjèèjì kí wá ni àwọn nǹkan náà basically àwọn nǹkan náà wọ́n jẹ́ nǹkan jíjẹ wọ́n jẹ́ nǹkan jíjẹ bíi iyọ̀ bíi dàbínù bíi wíìtì ok bíi wíìtì bíi àgbàdo bíi ọkà bàbà. wọ́n jẹ́ nǹkan jíjẹ lábala kan wọ́n tún wá jẹ́ nǹkan níná tá a mọ̀ sí owó lábala kejì